àwọn agbébọn pa fìjìláńtẹ́ kan lásìkò tí wọ́n fẹ́ dóòlà èèyàn mẹ́ta tí wọ́n jí gbé ní Kwara ọ̀kan lára àwọn fìjìláńtẹ́ Kwara tó lọ dóòlà ẹ̀mí àwọn èèyàn mẹ́ta kan táwọn agbébọn jí gbé lábúlé Málòkò sí Súlú nílùú Òmùpó lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹtàlélógún oṣù kejì yìí ló ti dèrò ọ̀run báyìí àwọn agbébọn ni wọ́n yìnbọn pa á lásìkò tí wọ́n dojú ìbọn kọra wọn aláròye gbọ́ pé ní kété tí àwọn fìjìláńtẹ yìí àtàwọn agbébọn kẹfìn ara wọn ni wọ́n ti kọjú ìbọn síra wọn tí wọ́n sì ń rọ̀jò ìbọn tí ìbọn ń rú lákọlákọ bí ẹni pé wọ́n wà lójú ogun lásìkò náà ni wọ́n yìnbọn pa fìjìláńtẹ kan ṣùgbọ́n tí àwọn yòókù rẹ̀ kò mọ̀ wọ́n sì dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé ọ̀kan lára àwọn olùgbé ìlú náà tó ní ká forúkọ bo òun láṣìírí sọ pé láàárọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì yìí làwọn rí òkú fìjìláńtẹ kan nínú igbó táwọn agbébọn ti yìnbọn pa á tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ ẹtì friday ọjọ́ kẹtàlélógún oṣù kejì ni àwọn agbébọn ya wọ abúlé maloko sí sulu nítòsí òmùpo tí wọ́n sì jí àwọn èèyàn mẹ́ta kan gbé lọ èyí ló mú káwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ wọnú igbó kan tó wà lágbègbè òmùpo níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn láti lọ dáàbò bo ẹ̀mí àwọn tí wọ́n jí gbé ọ̀hún Ibrahim Alágúnmu ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín